Falafala. Ìtẹ̀gbẹ̀lẹ̀ rédíò. Gbọ́ òṣì tó ṣe ti bí ìfúfà. Filẹ̀. Fresh one oh seven point nine FM. Lábẹ́ Olúmọ, ó ṣe dáadáa gan. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM. one oh seven point nine Abẹ́òkúta. ìròyìn àgbọ̀ ṣe à. ìròyìn àgbọ̀ ṣe ń ni. kọ́ńbọ́ọ̀kì àgbọ̀ má lè lo àgbọ̀ padà sẹ́yìn. bó o lójú ọjọ́ ṣáájẹ́ ń wọgbá níbi gbogbo tá a wà gbogbo apáta ńlá jèrè ńlá fèrè jẹ̀kọ́ onímọ́tò rọra ṣe ẹ̀yìn ìṣọ̀wọ́ ọ̀nàjà gbogbo yín pátá ńlá kíkó ọwọ́ ọ̀ṣẹ́ yá o gbogbo apáta náà làásì tá a fèrè jẹ̀kọ́ láṣẹ ọba mi ò kà láwùrà aṣẹ́yìn pẹ̀lẹ́ káàbọ̀ sórí ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ níbi tá a ti ń lóore ọ̀fẹ́ láti fi ọgbọ́n kún ọgbọ́n tá à ń fi ìmọ̀ kún ìmọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ gbogbo èyí tó ń ṣẹlẹ̀ láyìíká àti àyídà wa yálà ilẹ̀ yìí tàbí ní òkèrè ohun gbogbo ọgbọ́n ọgbọ́n náà ní fi kọ́ni Samuel Gbèsàbí ló kọ tèmi ẹ káàsán ẹ káàbọ̀ sórí ìròyìn tó tó kọ sísọ. tó wọn ní ẹni tí ó pẹ́ gan àjànàkú ni ó sọ pé òun rí nǹkan fèrè o bá a bá rí erin ó ká sọ pé a rí erin ni ìkànnì alára ìdárè ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ẹ kúkú ti mọ̀ yí pé bá aago kan àbọ̀ bó bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango bíi ta gogo iná lẹ́ máa ń láǹfààní láti gbọ́ wa ìyẹn lórí ìròyìn tó kọ sísọ àwa náà túre o lọ́sàn-án tòní túndé amzat ló kọ mi. tó ń tẹnu ẹ. bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òní jẹ́ ń dá mi ni. òun náà ló ń kì í káàbọ̀ sórí ìròyìn eléyìí tó kọ sísọ fún tọ̀sán tòní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn kókó kòkó kókó eléyìí tó kọ́kọ́ sodo sínú ìròyìn tó kọ sísọ àwọn náà láṣẹ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ dé sí yín létí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí hmm. bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé lórí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó kàárù tó ṣẹlẹ̀ lórí bólùkọ́ kan bó ti ṣe na ọmọdé léńje léńje kan ti ṣe ọmọ ọdún kan àtòṣù méje hmm. tó nà pa níléèwé. Mm -hmm ẹni ọ jẹ́ ìyá ọmọ yìí ọmọ mọ̀ sọ̀rọ̀ tomijé tomijé lójú o ó ní sẹ́ rólùkọ́ tọ́ nọmọ ọ̀hún hmm. ó ní bí ìgbà wọn nẹran ni ni a ṣe nọmọ ọ̀hún kó tó wá gbẹ̀mímì hmm. ẹ gbọ́ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ bàbá ti ṣe ń tẹ̀ síwájú ìkúnlẹ̀ abiyamọ. Hmm. omi ti tún ṣe bẹ́ẹ̀ ó mà ti tún gbẹnu tán kan bọ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ wa ní ìnífa ah, ọkọ àtìyàwó tí wọ́n ní wọ́n bá àwọn ẹ̀yà ara èèyàn kan lákàtà wọn ní ìpínlẹ̀ Ògùn wa níyìn kan náà. Hmm tẹ bá ń gbọ́ yóò yọ yóò yọ yóò yọ ìyàn tẹ̀gún tẹ̀bù ọbẹ̀ tẹ̀rò tẹ̀gún ekura tabula ọ̀rọ̀ ti padà sí yọ ọkọ sọ di mímọ̀ pé ìyàwó òun ló pọ̀ rẹ́ o ó sì ta orí rẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin owó náírà thirty seventy thousand naira ọ̀rọ̀ sì tún kù nínú ìwé kọ́bọ̀ bá a bá ń tẹ̀síwájú ìròyìn tó kọ sí sọ àtúnṣu désàlẹ̀ kòkó ah, ẹ̀dá ò ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run. ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ọmọ mà kọ sí sọ nípínlẹ̀ Kánò pẹ̀lú báwọn ọ̀dájú ẹ̀dá márùn kan ti ṣe kóra wọn jọ tí à ń sọ pàǹpá pọ̀ hmm. wọn ò sọ pàǹpá lórí iṣẹ́ eré o orí iṣẹ́ bí mọ̀mọ́ ni wọn ni à ń sọ pàǹpá pọ̀ wọ́n sì ṣekú pa obìnrin kan tó jẹ́ abilékọ nípínlẹ̀ Kánò òun náà ló ti ṣẹlẹ̀ ó tí a bọ̀rù mọ́ wọn lọ́wọ́ báyìí o ẹ gbọ́ gbogbo ẹ̀ bàbá ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú. ó lọ kánò má gba kaduna kájọ rìn kápọ̀ a máa yẹni nífa ọ̀rọ̀ màmá tún ṣe bẹ́ẹ̀ ó gbẹnu tán torí garawo omi kan wọ́n sì lu odidi èèyàn pa. torí kíni. garawo omi kan. ah bucket of water. ọkọ̀ sísọ ọ̀pọ̀. Ah, ṣé kókó mi tún wà ń bẹ̀ wọ́n ṣé kí n dín ní àbí kí n kí ọ lẹ́yìn omi ìtúre tó tún ṣe bẹ́ẹ̀ tó mà tún gbẹnu tọkọ sísọ ọmọ ilé ẹ̀kọ́ girama tó wà ní JSS three ó sì jí ọmọ ọdún mẹ́rin gbé ló bá ń béèrè fún owó tí òun fi tú ọmọ náà lẹ̀ ọmọ secondary school JSS <laughs> three ó jí ọmọ ọdún mẹ́rin gbé ó wá pa àwọn òbí ẹ̀ ẹ wá sanwó kóun lè tú ọmọ yín lẹ̀. yọ gbà ransom ibi ayé ìlọgàn kò yéèyàn jẹ́mi náà ó tún sáré jó kókó eléyìí mọ́ ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ pẹ̀lú bó ti ṣe jẹ́ pé arábìnrin kan eléyìí ti hàn sọ pé òpó ni wọ́n ní náà wọ́n mọ̀mọ́ ń fẹ̀sùn kàn ó tọrọ rẹ̀ gan tiẹ̀ ti délé ẹjọ́ wípé ọmọdé léńjeléńje ọmọ ọdún méjìlá kan iná lárábìnrin ṣe báṣubàṣu o ó pé kí lọmọ yìí fún un mm, mm, mm. ọlọ́yẹ̀ràn jẹ́nu sàásùn òun lọ́ba máa bẹ̀fẹ́lẹ̀ bíléèdè àfi hàì hàì ọ̀rọ̀ rẹ̀ ti délé ẹjọ́ báyìí. Ọlọ́run mọ̀ tọ́ tóun tẹnu ẹ jẹ́ ká lọ sókè ọjà lọ́hùn nígbà tá a bá padà dé àgàdà tẹ́ rí yóò ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán ṣe bẹ́ẹ̀ yóò faṣọ san ìmú. ó kọ sí sọ. wọ́n yẹ ṣe borí ooru àyíká tó jíire ní sàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú kárùn àtàìsàn ó lè bá jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. káàbọ̀ padà ó yá o kí àgàdà tẹ́ rí kó ṣe bẹ́ẹ̀ kó dàrú kí ikán gbéra bẹ́ẹ̀ kó sì fi aṣọ san ìmú kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tọkọ sí sọkà àrùrè àwọn òròyìn ìṣẹ̀lẹ̀ ìrọ̀lẹ́ ayé bó ṣe ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í jẹ́ fún yín hmm. tọ̀ ibi tí ojú ọjọ́ ayé tó súndé lásìkò tá a wà yìí ó rèé o ọ̀rọ̀ gbẹnu tán kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ọmọ ọdún mẹ́ǹdínlógún sixteen year old tó wà ní ìpele kẹta ilé ẹ̀kọ́ gíga jss three ó mà jí ọmọ ọdún mẹ́rin mọ̀lẹ́bí rẹ̀ gbé ọba hmm. lọ pe àwọn òbí ẹ̀ kí wọ́n wá fowó gba ọmọ náà kó tó di pé wọ́n yọ̀ǹda rẹ̀ sílẹ̀ hmm. ẹ mà burú lélẹ̀ yìí o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó má má gbẹnu tán ọmọdékùnrin kan rèé tí í ṣe ọmọ ọdún mẹ́ǹdínlógún abubakar abdulbashir ìlókọ rẹ̀ ń jẹ́ tó ń gbé ní agbègbè tí wọ́n pè ní maraba kankara lábẹ́ ìjọba àbílẹ̀ malufachi ní ìpínlẹ̀ katsina ibẹ̀ ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ńlọgbẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní ó ṣọ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kan sáàfù mọ́ni lásìkò ìgbà tí bàá rẹ̀ ò sí ńlé ó sì ṣọ́ ọmọ tí tí tí ipe ìyá rẹ̀ ti gọ́ra ẹ̀ bó má ṣe mú ọmọ òun rèé ó sì tan ọmọ ọ̀hún jáde ńgbò ó tan jáde lọ́lọ́ fi pamọ́ sí ilé àlàpà kan wípé kò gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ ó sì so ní nǹkan mọ́lẹ̀ ló bá kú ò níbi tọ́mọ wà ó sì lọ pe àwọn òbí rẹ̀ pé tọ́ ṣẹ́gbọ́ hmm. ọmọ yín ó ti gbà ní ọwọ́ àwọn tí àwọn jẹ́ ajínigbé o ẹ san iye owó báyìí kàṣá báyìí kà òdì kẹ́ ẹ tó lè rí ọmọ yín gbà bíi bẹ́ẹ̀ kọ́ ọmọ yín lọ́nu nì wọ́n ní ọmọ ọdún mẹ́rin ọ̀hún tó jí gbé ọmọ ọdún mẹ́rìndínlógún tó wà ní JSS three ló jí ọmọ ọdún mẹ́rin gbé yìí o wọ́n ní àwọn náà wà ń wò pé ẹ̀dùn náà ẹni tó jí ọmọ gbé owó tó ń béèrè fún yìí ṣé bí àwọn ajínigbé ṣe máa ń ṣe náà rèé ni wọ́n ní ọmọ ọdún mẹ́rin ọ̀hún tó jí gbé ó sọ fún àwọn òbí rẹ̀ pé wọ́n gbọ́dọ̀ san ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà seventy thousand naira ìlú táwọn òbí rẹ̀ gbọ́dọ̀ san hmm. kó tó di pé wọ́n ò rí ọmọ làwọn náà wò yìí pé ah, ah, ajínigbé ń gba seventy thousand naira ah, ọ̀dà o káwọn sì mójútó báwọn ó ṣe san owó náà káwọn bá lè rí ọmọ gbà wọn ní bó ṣe sọ ọ̀rọ̀ yìí fún wọn tán àwọn náà fowó kan kéjì ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n gbé wọn ní wọ́n bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí dẹná nídìí ọ̀rọ̀ yìí rèé pẹ̀lú ọpọlọ àti iṣẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ọ̀rẹ́yìn ẹni tí í ṣe alukoro ní ìpínlẹ̀ Katsina superintendent of police SP Isa Gambo ló ṣe é ní àlàyé pé àwọn pe nọ́mbà náà padà pẹ̀lú ọgbọ́n ọgbọ́n àwọn sì bẹ̀rẹ̀ sí tọpinpin wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tòun ti ìmọ̀ ìjìnlẹ̀ táwọn lò bí òkété ṣe padà bórù mọ ọmọdékùnrin ọmọ ọdún mẹ́rìndínlógún yìí lọ́wọ́ rèé wọn ni gbogbo ọgbọ́n tó dá ipe káwọn fi gbó owó wá àwọn dá ọgbọ́n náà tẹ̀lé àwọn sì gbó owó dání ṣùgbọ́n àwọn lo ìyókùn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ láti fi mu wọn nígbà táwọn kàn ní kakaku táwọn gbé janto dé ọ̀dọ̀ àwọn òbí ọmọ náà tọ̀ ṣé ẹ mọ ọmọdékùnrin yìí rí wọn ni táwọn ń wò yìí àbí àbúrò tàwọn kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni hmm. abubakar abdulbashir òun gangan lẹni tó jí ọmọ yín gbé ọmọ ọdún mẹ́rin abubakar kabashiru yìí àwọn tó ń ran ní sùkúù náà ló tún jí ọmọ wọn gbé yìí o òun sì wà ní jss three ó sì jí ọmọ wọn ọmọ ọdún mẹ́rin gbé ó sì lọ́ọ́ pamọ́ pé kí wọ́n bá san seventy thousand naira owó ránsọ́ọ̀mù owó tú ọmọ kúrò nínú ìgbèkùn ní kúkúrú èdè àṣírí ti tú wọ́n ti gbé o e. ó ti lọ sí àgọ́ ọlọ́pàá báyìí wọ́n ti kọ́kọ́ fi sí ibùdó kan tí wọ́n ti gbé dísípìlì rẹ̀ dáadáa tí ó ti ṣàlàyé bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ ọ̀rọ̀ gbẹnu tán o ẹni agbójú okùn lé òjẹ́ ẹni agbá enínú ẹ̀ẹ̀kejì ayé ò rẹ́sẹ̀ dúró mọ́ ẹni afẹ́ sábà ayé tún ni ó máa sá lọ ọmọ ọdún mẹ́rìndínlógún jí ọmọ ọdún mẹ́rin gbé ó ń béèrè fún ránsọ́ọ̀mù seventy thousand lábẹ́ òrùn tá a wà yìí nàìjíríà ah ọlọ́run wọlé yìí sàn o ọ̀rọ̀ gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ kan náà tún rẹ̀ ó kódà ọmọ mà tún gbẹnu tán o nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo òun náà ló ti ṣẹlẹ̀ o hmm. arábìnrin kan tá a bá máa ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dájú abiyamọ mọ̀mọ́ ni ọmọ kan ilé tí í ṣe ọmọdékùn léńje léńje kan ti ń gbọ́dọ̀ rẹ̀ tó jẹ́ bí ọmọ ọ̀dọ̀ ọlọ́yẹranjẹ́nù sàṣùn òhun hmm. lọ́ba mú bíléèdì abẹ́fẹ́lẹ́ hmm. àfi ṣàkà ṣàkà lọ́ba fi ti ọmọ báṣubàṣu o wọn ni arábìnrin kan eléyìí tí wọn pò kọ rẹ̀ ní ọpẹ́yẹmí ọmọyẹmí eléyìí tó ń gbé ní agbègbè kan tí wọn pè nídìí mangoro iyun ní adesina street nídìí mango iyun nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo wọn níbi tárábìnrin ọ̀hún gbénu o wọn ní arábìnrin tí wọn po ọkọ rẹ̀ ní ọpẹ́yẹmí ọmọyẹmí yìí iná ni ọmọdékùn léńjeléńje ọmọ ọdún méjìlá kan ní gbé lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ wọ́n ní arábìnrin ló sì jẹ́ pé lákòókò eléyìí tó ṣe ọbẹ̀ sínú sásun rẹ̀ ìyún sínú kòkó ọbẹ̀ rẹ̀ wọ́n ní ni ọmọ títa wá sọ pé ọmọ léńjẹ léńjẹ ọmọ ọdún méjìlá yìí níyàn bá lọ síbi ìsásun arábìnrin yìí ó lọ́ba yọ̀ràn jẹ́ńbẹ̀ àfi bí olóńgbò ìyá àgbà wọ́n ní nígbà tí arábìnrin tí ó wà á kẹ́fín wípé wọ́n ti yọ. ẹran jẹ ìyàn nínú sásun òun péye ẹran tó ń fi ibẹ̀ tó sì ṣàkíyèsí wọ́n ní lọ́ba mú ọmọ yìí o lọ́ba mú bíléèdì ìyan abẹ́fẹ́lẹ́ àfi ṣàkàṣàkà lára ọmọ lọ́ba bẹ̀rẹ̀ sí ní ya ọmọ ní abẹ́. abẹ́fẹ́lẹ́ ní gbogbo orígunrígun ní gbogbo oríkèéríkè ara rẹ̀ débi pé gbogbo ara ọmọ ló ṣe báṣubàṣu wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alábàágbé arábìnrin òun náà wọ́n jẹ́ káwọn èèyàn ọmọ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí o kó tó wá di pọ́rọ̀ rẹ̀ ó di àgọ́ ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá wọn ni àtàtàkùrọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ sí ilé ẹjọ́ magistrate eléyìí tó wà nílùú àkúrẹ́ ńpẹ́lẹ́ ondo ṣẹ̀wárí lákòókò tí ìgbẹ́jọ́ arábìnrin ìtọ́wá ń wáyé o ìyẹn ò nílé ẹjọ́ magistrate ó wà nípínlẹ̀ ondo nílùú àkúrẹ́ òun náà ni ẹni jẹ́ agbèfọ́ba iná mọ̀mọ́ lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ń jẹ́rìí tako arábìnrin yìí ò ìyẹn ò tọ́jẹ́ kò ní ká ọ̀pọ̀ ìrójọ́ níwájú adájọ́ ò ipe ẹ̀ olúwa mi ń sọ fádájọ́ bá ní o ìyẹn agbèfọ́ba ipe ìjẹ́ rí arábìnrin tọ́wọ́ àwájú yín ìyẹn ọ̀pẹ́yẹmí ọmọyẹmí ipe ọ̀dájọ́ abiyamọ ni o ipe ọmọ tó ya níbí léèdè tó ṣe báṣubàṣu tọrọ rẹ fi délé ẹjọ́ ipò ń sọ ipò ọmọ jí ẹran yọ́nù sáàsùn òun ajẹ́ranjẹ́nù sáàsùn àjẹ́ranjẹ́ ó ṣe á di pé kéèyàn máa ṣe àwọn ọmọ léńjẹ léńjẹ báṣubàṣu wọn nígbà tí arábìnrin náà lójọ́ tiẹ̀ tó ń ti ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ tí sì ń dìrẹ́ bẹ̀ fún ipe olúwa mi agbẹjọ́rò rẹ̀ ní sọ báwọn o ipe arábìnrin tó wà níwájú yín ipe ìgbà àkọ́kọ́ nìyí tí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ tọ́sẹ̀ ipe kì í ṣe pé bóyá ọjẹ́ kanranjágbọ́n ọ̀daràn wọn ní lẹni tí wàá ṣe adájọ́ ilé ẹjọ́ májísírèètì ń lọ́wọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kàṣàgbọ́à ipe níwọ̀nba àgbà táwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó ti wà níwájú ilé ẹjọ́ ọ̀hún ìpè arábìnrin eléyìí tó fi bíléèdì ìyún abẹ́fẹ́lẹ́ tó fi ṣe ọmọ báṣubàṣu tọ́jú ọmọ ọ̀dọ́ rẹ̀ ìpè lọ sẹ́wọ̀n ọdún mẹ́rin àtààbọ̀ pẹ̀lú iṣẹ́ àṣekára kò wá tán síbẹ̀ o ẹni tó wá jẹ́ aya gómìnà tìpínlẹ̀ Ondo hmm. ìyún arábìnrin Betty Anyanwu Akérédolú òun náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ne me pene saa ɛka me nkwa wo Love will never come in, nobody can really replace you. Girl, I like the way you are, yeah. Just in case you don't believe the love I have for you, But what they set the trap would be not try me. Yeah, she won't hustle cause I'm always on the road. Bàbá kẹsì máa ná sọ̀chẹ̀ náà fàkàìmẹ̀. I believe in your love. That you be Bá jẹ́ ọ̀dájọ́ abiyamọ bí obìnrin eléyìí tọ́ lọ́wọ́ nú ẹ̀sẹ̀ ń. Ìpè ní ọmọ jẹ́ ọ̀nà láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ìpè ẹni tó bá tún fẹ́ lọ́wọ́ nírú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báwọn yóò dá wọn lọ́wọ́ kọ́. Wọn ò ní lè láǹfààní láti lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ báwọn o ẹni tó wáá jẹ́ aya gómìnà ìpínlẹ̀ Ondo arábìnrin Betty Anyanwu Akérédolú ó tún sọ̀rọ̀ o ọwọ́ àárọ̀ gbogbo àwọn tí wọ́n jòbí àtàlágbàtọ́ ipe kí wọ́n dẹ́kun bí wọ́n ti ṣe máa ń ṣe ọmọ báṣubàṣu o àbẹ́ẹ̀rẹ́ pọ́gbẹ́nu tán. bó ṣe ń ṣẹlẹ̀ láṣẹ mú wá à ń tẹ̀ sọ́wọ́ iwájú àràrà dádúró ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ó gbẹnu tán kọ sísọ. kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ mí rèé tó tún ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tán ní ìpínlẹ̀ Ògùn wa níyìn rẹ́rẹ́ màtúrún o tá a bá rí ẹnikẹ́ni tó ń jẹun lọ́wọ́ ó lè káfàró díẹ̀ fún ìròyìn eléyìí tàbí ẹni tí kò bá lẹ́mìí ìròyìn tó le koko díẹ̀ á fi ọgbọ́n tu o ẹ ṣeun fún bí ẹ ti ń tẹ́sí sí wa. ọ̀rọ̀ gbẹnu tán ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló mà tẹ àwọn afurasí kanranjágbọ̀n ọ̀daràn méjì kan tọkọtaya lẹ́yìn tí wọ́n sọ ọdún mọ́ pé wọ́n gba ẹ̀mí ẹni ẹlẹ́ni arábìnrin kan tí wọ́n sì ta orí arábìnrin náà ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin owó náírà hmm. káyìndé ọládìméjì ẹni ọdún mẹ́tàléní ogójì àti aya rẹ̀ adéjùmọ̀kẹ́ ni wọ́n ní wọ́n jọ gbé ní pápá ìyáká fojú wọn hàn dégedégbé níwájú iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ ajé monday táwọn oníròyìn náà wà ń bẹ̀ lólú iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ lágbègbè léwéran lu abẹ́òkúta àwọn afurasí ọ̀daràn méjì náà wọ́n ní lọ́jọ́ àbámẹ́ta sátidé ẹnu wọn bá ohun tó kàyéfì tó kàárù lákàtà wọn yí pé àwọn ẹ̀yà ara èèyàn ni wọ́n bá lákàtà wọn tọkọtìyàwó ọ̀hún tí wọ́n ní wọ́n ń gbé ní òpópónà MKO Abiola ní ojúlé kejìlé ní àádọ́rin seventy two MKO Abiola way ní Lẹ́mi nílùú Abẹ́òkúta níyìn lábẹ́ ìjọba ìbílẹ̀ gúúsù Abẹ́òkúta wọ́n ní nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó gbá wọn ní tó gbá wọn mú lọ́bàrá àwọn nǹkan tí wọ́n bá láwọ́ ní ọwọ́ wọn wọ́n ní wọ́n ká ọwọ́ èèyàn mọ́ ọ lọ́wọ́ hmm. àti bí oúnjẹ ọmọ tí máa ń wà ní àyà obìnrin wọ́n bá alákàtà wọn náà pẹ̀lú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ́nà ìwádìí sórí ọ̀rọ̀ ni wọ́n ṣe ní àlàyé pé Kẹ́hìndé àti ìyàwó rẹ̀ ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n pa ọ̀rẹ́ ìyàwó rẹ̀ yìí tó jẹ́ obìnrin léyìí tó jẹ́ pé oníṣẹ́ ọwọ́ ni tórúkọ tìyún tó máa ń pè ní ọmọ baálẹ̀ ọmọ baálẹ̀ wọ́n ní wọ́n ìyún sì ń gbé ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn wọ́n ṣe àlàyé pé orí rẹ̀ wọ́n ti tà á fún ọ̀kan lára àwọn ọ̀rẹ́ wọn kan ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin owó náírà hmm. seventy thousand naira iná ni wọ́n tà á tí ó sì jẹ́ pé ẹ̀yà ara tó kù ń ló wà lákàtà wọn kó tó di pé àṣírí ó padà tú wọ́n ní kẹ́ ẹ máa wo ọ̀rẹ́ wọn èyí tó jẹ́ pé oníṣòwò tó jẹ́ pé ìbàdàn lọ́hùn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ni ń gbé tí wọ́n máa ń pè ní ọmọ baálẹ̀ ọmọ baálẹ̀ yìí wọ́n ní ó wá kí wọ́n ní o fún ìgbà ẹ̀kọ́kọ́ lọ́jọ́ ṣẹ́gun tuesday wọ́n ní kó sì máa padà lọ sí ilé rẹ̀ láyọ̀ àtàláfíà lẹ́yìn ìgbà tó wá kí wọ́n tán ẹni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ yìí wọ́n ní ọgbọ́n tí wọ́n lò ó ní ìyàwó òun ni o ọkọ ìyàwó oníṣẹ́rí ìyàwó òun òun ló ṣe oúnjẹ oní táwọn ọmọ kéékèèké máa ń jẹ noodles. wọ́lọ̀wọ́lọ̀ ó ní ìyàwó òun ló ṣe fún un pẹ̀lú ẹyin ó nígbà tí obìnrin ọ̀hún sì jẹ́ tán lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́bìnrin ọ̀hún bá wọ balùwẹ̀ lọ láti lọ wẹ̀ ìgbà tó sì wẹ̀ tó jáde tán ó ní ó ti di ọwọ́ alẹ́. fẹ́ ó ní ìyàwó òun ló bá sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ló sì mú arábìnrin. arábìnrin ọ̀hún wípé ó rí i pé tọwọ́ tarábìnrin ọ̀hún ti bọ́ tán kò fi bẹ́ẹ̀ ní. bóyá wọ́n ti fi nǹkan bí ìyàwó òun ti fi nǹkan sínú yẹn tó sè fún àtẹ̀yìn ní ògùn ọmọ ó iná ló mà gbé hùwàkíwà fún tó sì ṣe bẹ́ẹ̀ ṣe kópa hmm. ó ní òun wà lẹ́yìn ìkùlé ilé nígbà tó ń ṣiṣẹ́ láabi ọ̀hún ni o ní bakíyàdì ń lo òun wà ń tòun o ṣùgbọ́n gbà tí yóò fi ṣe gbogbo àwọn ìwà bíi ìyókù tó wù yẹn tán òun ò fi bẹ́ẹ̀ mọ̀ ń pa rẹ̀ ń tòun ṣùgbọ́n ìyàwó òun ló mọ̀ bó ṣe pa tó ṣe kún tó sì ṣe gbogbo àwọn ìwà burúkú èyí tó wù ọ̀hún wọ́n ṣe ẹni àlàyé pé ẹnìkan láti ilẹ̀ Ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn wọ́n pòókọ tiẹ̀ ní olúọmọ wọ́n ní òun ni ìyàwó òun ta orí ọ̀rẹ́ rẹ̀ tó gbẹ̀mí rẹ̀ yìí fún ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin owó náírà wọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún sì rèé àwọn èèyàn mọ̀ ọ́ gan wípé ó ó ó fọ́kúlà bí ìṣáná ẹlẹ́ta gbajúmọ̀ ọ̀ká èèyàn ni nílẹ̀ Ìbàdàn lọ́run torí pé ọmọ baálẹ̀ ọmọ baálẹ̀ ni gbogbo àwọn èèyàn máa ń pè é ó sì jẹ́ oníṣòwò ó ní bíyàwó òun ṣe ṣe gbogbo ẹ̀rẹ́ o kó tó wá di pé àṣírí ọ̀rọ̀ ó wá padà tó wípé tó ìyàwó òun ń ló kó àràjẹ wàhálà ẹlẹ́ ló kó bo òun lọ́rùn kì í ṣe òun o wọ́n ní kódà gbogbo bó ṣe ń ṣe gbogbo wọ́nran wọ̀nran wọ̀nran wọ̀nran rẹ̀ ó ní arákùnrin kan náà wà tó kọ rẹ̀ ń jẹ́ Michael ó ní àpò tí wọ́n kó gbogbo àwọn nǹkan burúkú yòókù sí ká má máa dá gbogbo ẹ̀ sílẹ̀ láfẹ́fẹ́ ó ní ó wà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ Michael ọ̀hún ó sá àlàyé gbogbo ẹ̀ bàtàbàtàbàtàbàtà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn abimbola oyèyẹmí òun wá sọdún ẹ̀ pé tọ̀ kò burú kò bàjẹ́ àwọn ti gbé wọn o wípé ńgbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ wá láti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kemta division ó ní olóyè kan moshood ògúnwọ̀lú tí í ṣe baálẹ̀ ìlú lẹ́mi wọ́n jẹ́ ká àṣírí ọ̀rọ̀ ọ̀hún tètè tú pé ọpẹ́lọpẹ́ irú àwọn ìwà rẹ̀ tírú àwọn aṣáájú bò wọ̀nyí wò àtàwọn ìkàn kùgbò míì léyìí tí wọ́n rí ọ̀rọ̀ gbà lẹ́nu wọn pàìtọ̀ àdìsá ọlárìnwájú àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ ni wọ́n jẹ́ kí àṣírí ọ̀rọ̀ kó tètè tú nígbà tí wọ́n rí i pé àwọn òórùn burúkú burúkú kan jáde wá láti inú ilé eléyìí ló wá ń tú àṣírí ọ̀rọ̀ díẹ̀díẹ̀ pé ah, <laughs> ejò máa ń lọ́wọ́ nù ṣé èṣe pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó ṣàjèjì sáwọn ibẹ̀ ni wọ́n gbé fi ọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí kan tó tan náà wádìí káṣírí ọ̀rọ̀ tó wá tú tó ọ̀rọ̀ gbẹnu tán o ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn hmm. èsì o ọlọ́run ṣàánú wa o májà tẹnu jẹ o àtẹnujẹ májè pa wá o má sì já ṣèrìn o àwọn adájú bíi agbọ́n ẹ̀dá ọlọ́run ò ní í já kó sọ́wọ́ wọn o nàìjà o ẹja ronú ìwà yìí kù díẹ̀ káàtó ọgbẹ́ni tó sísọ. ìyá gbọ́dọ̀ jẹ́ mímọ́ bàbá ọlọ́run olùrọ́pò fa oníṣẹ́ ìlànà ìtura fún mi kí n gbàgbé ìyá mi. kò sẹ́ẹ̀ méje jẹ́ ìwé ìgbẹ́ ọ̀bàdàn rẹ̀ fẹ́ẹ́ sí fèrèsé ìbùkún fún gbogbo èèyàn seven weeks ọlọ́run àròlé ọba dáre láfọláṣírí ìlọ́rọ̀ yìí o lọ́jọ́ tọ́sí ọ̀sẹ̀ làwọn èèyàn ọlọ́run yóò fi máa nírìírí ẹ̀ péré kú àlà májẹ̀mú tó mú owó jáde lẹ́nu ẹja jésù ṣetán láti mú gbogbo ẹni bá fara hàn wọnú ẹ̀ òpin fẹ́ dé bá gbogbo agbára tó ju òṣìṣẹ́ bí erin jẹjẹ ẹ̀ lérí o aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn èèyàn yóò ti máa gbọ́ wàdúrà sókè tí wọ́n sì máa gba ìyanu wọn lábẹ́ ìgbọ́lọ́ lórí àwọn ìránṣẹ́ pé wọ́n máa pẹ̀lú wòlíì. Emmanuel olóra kò àròlé ọba dáre bàbá Liberty ṣiṣẹ́ rẹ̀ ṣiṣẹ́. Ọ̀nà gbogbo ni jẹ́ ìwádìí rẹ̀ ń dà lábẹ́kúta. Ẹ sọ fún ọlọ́kadà pé orí òkè Liberty tó wà lábúlé ìjà yìí. Lẹ́nà zero seven zero six zero five zero eight eight seven four. Thursday ọ̀sẹ̀ yìí ni ọ̀pẹ máa dé bá òṣì àti ìràwọ̀. people could just be the opportunity you've been waiting for. Opportunity to live and work in the United Kingdom as support healthcare worker. Aridan Global Investments Limited, in conjunction with Bluebird Care Services, provides Nigerians the opportunity to live and work in the United Kingdom as support care worker. The pay is fantastic and traveling made easy. Join us this Tuesday, 15 February, at a sensitization workshop taking place in Abeokuta to know the details and everything you need to know concerning the opportunity. The training is free. Venue IBD Hotel, Ewang Junction, Leme Abeokuta. Time 4 p.m. prompt. Ability to speak and write in English is an added advantage for all would-be participants who intend to grab this opportunity to live and work in the United Kingdom with Bluebird Care Services. The opportunity is restricted to only those who attend the seminar at IBD Hotel, A1 Junction, Lemia Abeokuta on Tuesday, 15 February 2022 at 4 p.m. You are allowed to attend by proxy. Ability to drive is also a plus to all intending participants. For further inquiries, please call 0814-874-6224. Aridan Global Investments Limited, bringing global opportunity to your doorstep. bọ́ lára rẹ̀. Hmm. arábìnrin eléyìí tó jẹ́ ìyá ọmọdékùn léńjẹ léńjẹ ọmọ ọdún kan àtòsù méje eléyìí tí wọ́n nà pánlé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n pokọ ilé ẹ̀kọ́ ní arise and shine tí wọ́n lọ wà nílùú àṣàbà nípínlẹ̀ delta. arise and shine. ẹnyo hmm. wọn ni náà mọ̀mọ́ lọ́jọ́ pé arábìnrin yìí o iná ní sọ̀rọ̀ tomijé tomijé lójú lórí bí wọ́n ṣe ṣekú pa ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́ ọ̀hún sọ̀rọ̀ ó ní ẹni tí í ṣe olùkọ́hún tó tún wáá jẹ́ ọmọ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ hùn wọ́n ní lákòókò eléyìí ti na ọmọ ọ̀hún òní náà lọ́bẹ̀rẹ̀ sí ní na ọmọ ó ló fún lẹ́gba kínní ó fún lẹ́gba kejì débi pé ẹgbàá mọ́kànléní iná ló fún ọmọ ọ̀hún o ó ní kóun ó sì tó mọ̀ ó nígbà tóun délé ẹ̀kọ́ padà ní tóun rí gbogbo ara ọmọ bó ti ṣe ṣe báṣubàṣu ó ní àwọn akẹ́kọ̀ọ́ yòókù tí wọ́n jẹ́ tí wọ́n ìpele kíláàsì wọn ju tọmọ òun lọ tí wọ́n ti lè sọ̀rọ̀ dáadáa ó ní ní ọdọ́gbọ́n pé àwọn sẹ́yìn o ipe mọ́mì ó ń bí na tòró bí na ló kọ́ ọmọ òun hmm. ipe ọ̀nkùn ipe ìyẹlẹ tí í ṣe ọmọ ẹni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ipe ní ó so ọmọ òun lọ́wọ́ ó ní kódà wọ́n tó so lẹ́sẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ míì ó ní ní wá bẹ̀rẹ̀ sí ní kó ẹgbàá bò pọ̀ nkú gangan ìyún ọmọ ẹni tí í ṣe olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ìpín lọ́ bẹ̀rẹ̀ sí ní na ọmọ ọ̀hún débi pé ẹgbàá mọ́kànlélọ́gbọ̀n ìní wọ́n nà án nígbà tí ẹni tí wàá ṣe ọ̀nkú tó jólùkọ́ ọ̀hún tọwọ́ sìnkú àwọn ọlọ́pàá ti bàbá ẹ̀ tí ń wò yórí yórí lágọ̀ọ́ ọlọ́pàá ipò ọmọ tó sì Tinubu ọ̀faragbọgbẹ́ ipò ńlọ wá fi bẹ̀rẹ̀ sí ní nà á tóun wá fi nà ní ẹgbàá mọ́kànlélọ́gbọ̀n ṣẹ wá rẹni tí í ṣe ìyá ọmọ ọmọ mà sọ̀rọ̀ tomijé tomijé lójú ó ní bí ìgbà wọn lẹ́ran wọn fi nà ọmọ ọ̀hún títí tẹ̀mí fi bọ́ ní ara ọmọ ọ̀hún ẹni tí wàá ṣe kọmíṣánná ìyẹn òfé tó ròyìn nípínlẹ̀ Delta òun náà sọ̀rọ̀ o ó ní àwọn ti dá sọ̀rọ̀ ìyẹn ó níjọba àpínlẹ̀ delta náà ti dá sọ́rọ̀ òun o ó ní kò sí pé bóyá wọ́n ń dọwọ́ bo ọ̀rọ̀ tàbẹ́nìkan gọ sí abẹ́ ẹ̀ka kan o ó wá sọ̀rọ̀ ó tún bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ ó ní gbogbo ògbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé lábẹ́ òfin ìní kí wọ́n tètè gbé o ìyẹn ò lórí ìṣẹ̀lẹ̀ àbáàdì tó wáyé o ẹni títún wá ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ńpínlẹ̀ delta òun náà sọ̀rọ̀ ìyẹn Ari Mohammed Ali ó láwọn ò ní dọwọ́ bo ọ̀rọ̀ náà o ó ní kódà gbogbo ìgbésẹ̀ tó bá yẹ káwọn ó gbé làwọn ó gbé ọlẹ́ni ó jẹ́ afurasí pàtàkì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń àwọn ti fi kélé òfin gbé e ó ní kódà gan àwọn ó ṣe àyẹ̀wò eléyìí tó jẹ́ nípasẹ̀ tètò ìlera láti lè bá àmọ́ irú ikú gangan tó pa ọmọdékùnrin léńjẹ léńjẹ ọmọ ọdún kan àtosù méje eléyìí tí wọ́n nígbàgbọ́ pé olùkọ́ rẹ̀ ńlọ́nà lẹ́gbàá mọ́kànlélọ́gbọ̀n tó fi gbẹ́mímì o àbẹ́ẹ̀rẹ́pọ̀ kọ sísọ. kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ló ṣe. èmi rèé ní belenja ńlá fún yín o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ògbẹ́nu tán èṣù nílé o ẹja máa fi sùúrù sí ohun gbogbo tá a bá ń ṣe nìbọ́ nìbọ́ nìbọ́ pa nìbọ́ rẹ̀ nítorí bóyá garawa omi kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kaduna lọ́jọ́ ajé monde ẹ̀yìn ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún tá a wà yìí àyájọ́ valentine àyájọ́ olólùfẹ́ ni wọ́n mà lọ gbé ọ̀gbẹ́ni kan tí ṣe ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n gàdò yàyà ni wọ́n pe orúkọ rẹ̀ wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ magistrate yìí pé ó gba ẹ̀mí neighbor rẹ̀ kí ló sì fa sábàbí ọ̀rọ̀ wọn ni torí garawa omi garawa omi ló dá wàhálà lẹ̀ láàrin àwọn méjèèjì garawa tíyùn fi pọnmi kalẹ̀ iná ní nébọ̀nìbọ̀ ló débẹ̀ ló pé